ṣe sọ póun òfin gbá mọ́ o èyí tó ti fi sílẹ̀ ò lè parun mọ́ fìyà Fọlábí kú sinimá ńlá tó ṣe sílẹ̀ kó tó kú lélẹ́yìí o Àlàní ọmọ The strongest is not the one who is physically powerful, but indeed the one who controls himself when angry. Wọ́n ní ẹ má fi ìdá lórí kọ́, ó léwu. Kìràkìtà ìdáláyé ikú ló pe àwa èèyàn. Wọ́n fi Àfọlábí dààmú gan ó ṣe wàhálà jù nínú sinimá yìí. Tó pe àkọlé ẹ̀ ní àlàyé ọmọ ìyá Òṣogbo. Multimillion naira project ni láì mọ̀ pé lọ́jọ́ ti dé tán. Ọwọ́ tó sẹ́gbẹ̀ òdúró Ikú tí ìjà dágbére fẹ́ni kejì ẹni ló mú lọ. Gbogbo wa ló ká lára. Omijé ojú wa ò àwọn tó kópa nínú sinimá yìí Alani ọmọ ìlú Òṣogbo bẹ̀rẹ̀ látòrí òǹgan fúnra ẹ̀ Murphy Afọlábí Yínká Quadri Akin Lewis Ọdúnladé Adékọlá Fẹ́tí Àbálògùn Akínọlá Ìyá Yomi Fábíyì Wùmí Ajíbóyè Àfọ̀njá Ọláníyì Sanyẹ́rù Ṣẹ́gun Ògúngbè Jídé Àwòbọ́nà Kẹ́bí Ìkejùbà Ìrètí Ọ̀sàyẹmí Ayọ̀ọlá Ìyá Ẹniọlá Àjàó Babatí Dìgbòlùjà Ọ̀túnbọ̀ majibike. Ajíbíkẹ́ Victoria Ajíbọ́lá ọmọ Lókà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ star studded ní gbogbo wọn ló patu rẹpẹtẹ ẹ wá wò báyìí lẹ́gẹ̀sì tí Murphy Afọlábí fi ilẹ̀ rèé ọ̀nà kan ṣoṣo tó kù tá a lè fi fi support effort yẹ ó ní ká sinimá yìí ká tún máa tún wò lọ́gán tó bá ti jáde sórí youtube yorùbá plus látọjọ́ monday november twenty ọdún yìí alani ọmọ rẹ òṣogbo from the stable of corporate pictures seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá movie city àmì arena shopping complex bọ́lájí òṣogbo lagos ó tún wà ní kumaro multimedia tó fi mọ́ mercury pictures lárẹ̀ná òṣogbo monday november twenty ọdún yìí láti máa rí wò lórí youtube yorùbá plus tv alani ọmọ ìyá òṣogbo àgbàràgbà sinimá ńlá tí mọ́fì àfọlábí ṣe gbẹ̀yìn ní alani ẹ̀yin ọmọ ìyá Òṣogbo gbogbo èèyàn káàkiri àgbáyé ẹ jọ̀ọ́ ẹ bá wa wò kẹ́ ẹ tún wò tún wò inú wa dùn tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ ṣeun.